ẹni ọlọ́run tó jẹ́ àfa gidi yóò máa fayé sakọ wọ́n máa dunnú pẹ̀ láyé ah ẹ̀ ti dùpá láì dákàmọ́ làwọn yẹn láì dákàmọ́ ni wọ́n ayébẹ́rẹ́ tó lè di ọgbọ́n sọ́mọ̀ lọ fáá kí ní èyí tó sì tí ó sì sọ́mọ́ rẹ̀ tó wà nílé ìdílé mọ́tọ́ ìjáde láyé ayé yẹ ẹwà ń sọ ní bàbára èmẹ́tẹ́ nǹkan fúnra yẹn jẹ ìyàwó tó wọ́n sọ àfà kìnìyàn wọ́n tó wọ́n sọ dáa fún ọ private jet tó lè pé wọ́n lè gbé fún ọ láàárọ̀ báyìí kó lè pé ó náà lọ́wọ́ fi dáná sun ọsán náà kí wọ́n ní òde ṣẹlẹ̀ tán. àwọn ẹgbẹ́ bíi ẹni tó jẹ́ àfa tó gbé ní mímọ̀ tó ti ń bẹ̀rù ọlọ́run kì í ṣe ayé ló pa wa ló gbọ́dọ̀ pa wa pẹ̀lú àwọn èèyàn pọ̀. bàbá lo akán lo bíi mace bíi irinṣẹ́ lásán ni kì í gbé yàrá wa tẹ́bàtì anáwó ajé kí nìkan láwọn wa wá bẹ̀ wọ́n lé bàbá ti rí àwọn àléèfí já àbá yiri òye sálì báríkà ìdí ń bẹ lágbárí ẹ̀kẹ́ ìgbèrí ń bẹ lágbárí ọ̀pọ̀lọpọ̀ àfáà mi lásìkò. tani mo lọ mọ́tò two thousand ìtumọ̀ yẹn ní wàá fà sábà bá lórí ọgẹ sáà lébú àfáwọn nìjọ́rí tí àwọn ànábì ọlọ́run bọ́lá ti ṣe wọ́n nìyẹn inú ọ̀sẹ̀ ti fáìsì ọlọ́run mẹ́sàn fún wa ní alukóra nìkẹ́rì nínú àwọn ànábì ọlọ́run ọ̀dọ́ lówó ni wọ́n wọ́n fọ́ in nọ́mbà kí wàhálà lé ayé rẹ̀ yóò bú ọ̀sẹ̀ ká wọ́wọ́ ọ̀dà ẹ̀hẹ́ láti rí àfa àbá bò tó bá lówó lọ́wọ́ ọ̀dà ju kó lọ bàbá mòdì sọ láyàtà mọ́ndà nàbí lọ́la ọ̀gbìnlẹ̀yà tí wàá gbọ́dọ̀ ń bá wa fáànù láti rí díẹ̀ díẹ̀ àrí nǹkan fipá wọ́n dání àwọn olówó ò bá sọ wá di tissue paper lọ́ba ti lòun bẹ́ẹ̀ wáyé hmm, wọ́n fọ gẹ́ẹ̀tì ń fọ ẹ̀fà ni sórí ẹ̀ka lùkúnú sírìọ́sì lọ́rọ̀ ajé àmọ́ láì bá jẹ́ bẹ́ẹ̀ ó gbòdò lẹ́nu rẹ̀ táfà bá yìí ṣèkínni o táfà bá ti rí kan ṣe kan tí ò rí jẹ a bá mú dẹ́dẹ́ tí a bá mú àfà dẹ́dẹ́ àkọ́kọ́ ń dákó fẹ́ ìgbàgbé àtẹ̀sìn ẹ̀ àti mọ́nìyàjú ẹ̀ akọ́jú òun náà lọ́dà láti lè gẹ́ẹ̀tì tó fẹ́ ni sotori ẹ̀kọ́ e, lọ́nkọ́ gbàdúrà wa àbá wọn ní ọtí sọ̀rọ̀ kẹrẹ ẹ̀kan ìdásọ yìí náà àìsòsọ pàtì náà ni ẹ̀sìn jẹ́ lẹ́jú náà ni ọ̀sẹ̀ wà bá kọ́lọ́nkọ́ gbà níjọsìn fún wa kọ́lọ́nkọ́ jẹ́ wúlò fún wa kó ṣe nínú àti tí ó ṣe wá láǹfààní àwọn tá a gbọ́ àtàwọn tá a sọ àtàwọn ọmọ ìyá tí a ṣe agbẹ́tẹ̀rù ẹ̀ kọ́lọ́n kó gbá ń jọ gbogbo wa kó mọ̀ sílẹ̀ ìlàsọ̀ máa gbọ́ mọ́ wa wa sallallahu wa sallama ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in. naam àwọn nílẹ̀ kan tí jẹ́kù ń sọ̀rọ̀ ńgbà tí ẹ ń sọ̀rọ̀ ń pa àwọn olówó pé tí ò bá ti pa àwọn àfáàní tí àwa náà ní tá a fi ń pawọ́dà ni àwọn ní ìpawọ́dà yẹn ó ti fẹ́ dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́. bẹ́ẹ̀ ni ọ̀gbọ́nùgbàwà yìí àṣírí ò tájì sọ àìsàn ò tájì gbọ́ pawọ́dà tá a gbà lérò òun náà ni wípé tí ò bá sí pọ́lọ́ ń fi ṣéńjì díẹ̀ díẹ̀ sọ́wọ́ àwọn àfáà náà tó rò ń ti ń wá sọ́wọ́ láì dìpẹ́ǹdì lórí àwọn èèyàn àwọn tí ọlọ́run fún ní dúkìá wọn bá sọ wọ́n di handkerchief wọ́n bá ti lò kan tán wọ́n á jù nù wọ́n tó rántí ìyẹn wọn láíláí nù ẹ̀mọ yìí àfáà mi ni wọ́n ń ṣe náà ẹ̀sẹ̀ sáré àfáà tó ń bá ti ẹ̀ ń sòdodo ẹ̀ẹ́dẹ̀ bá ti bá nílẹ̀ yorùbá wọn lọ́dọọdọ ilé ní ọba tí ń sòdodo púpọ̀ ni àwọn tí ń ràn lọ́wọ́ dọ́ńdò báyà ó já wọn lẹ́yìn ọ̀rùn ẹ̀ òun gbìnà sí ọ gbọdọ̀ báyìí pàápàá tí nǹkan kan ń sẹ́yìn tó náà lórí owó lọ́nà kan ni ìta gbàlérò pẹ̀lú pawọ́dà nu kìí ṣe náwó abíyáwọ́ o kìí ṣe lu jìbìtì o kìí ṣe ṣe fọ́wọ́ náà kìí ṣe ṣe jálàbí o gbogbo pawọ́dà kí pawọ́dà tọ́lọ́wọ́ fọwọ́ sí àtàlẹ́bí ẹ̀ irú yẹn kọ́ là ń sọ o kápẹ́ oníṣẹ́ lọ́wọ́ àwọn ọmọ aníjọ́ o lọ́jọ́ máa mú ìdí ọmọ sí jákàn ìdí ọmọ dáko ìwọ ní òrókó dá ọlùmọ́gọ́gádà ọgọ́gádà ọlùmọ́gọ́tàṣe bọ́ọ̀gọ́tàṣe ọlùmọ́kọ́mọ́nkí ọmọ gba nǹkan kan wá fún ọ náà ni mọ́rúwá àbọ̀wá oríṣiríṣi gbogbo ọ̀nà kọ́nà ẹ̀hẹ́ so èèyàn ní ti ń bẹ ń bẹ o àti èèyàn bá ráfa àzáfà bá wà tó bá ní èèyàn dúró ti ìwọ dúró ti digbidigbi pé wọn bá ń so àmọ́ ràn án lọ́wọ́ á lè tọ̀ irú rẹ̀ ń ṣe kìí sọ̀rọ̀ yà oníkómọ ló ń wọ ọ̀rọ̀ ajé amú ọlọ́mùbá gbé ń bẹ̀ nù ìníwọ́n fún ládùúgbáyìí kan bí bíbẹ́ ṣe náà síbẹ̀ náà kò wọ́n náà ajé amú pípé njẹ́ ọ̀dágìrì táwọn tí wọ́n ní mọ̀nsó lónìí kúrò ní kò sí mọ̀nsó mọ́ ọ̀ níjọ́ kulẹ̀ ó ṣe jẹ́ ẹnu kó gbàdúrà wa ọláwa rẹ̀.